الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته لا شاء الله عز وجل تتفعني رؤية النبي نوح عليه السلام àti bí ìparun ti ṣe dé fáwọn ẹni tó aran sí nígbà tí wọ́n kùnà láti kàkà bẹ́ẹ̀ wọ́n wọn lálátakò aláìfẹ́ tẹ̀lé nítorí wàá sí wọn gbólóhà ti ti pa nàbì máa ṣe ọkọ̀ ojú omi pẹ̀lú àmójútó Allah. àti ìmísíni rẹ̀ tolúwa sì pa láṣẹ kọ́ wọnú ọkọ̀ ojú omi yìí kó sì kó gbogbo ẹni tó gbàgbọ́ pẹ̀lú rẹ̀ sínú ọkọ̀ àwọn ẹranko kó mú àwọn náà kó fi wọ́n sínú ọkọ̀ akọ kan abo kan lọ́nà tó ṣe é pé ẹni tó bá ti kùnà láti wọkọ̀ láyé ìparun ní ọ̀jẹ̀ tiwọn ẹni yòówù wọn lè jẹ ìdí ni ta fi rí nínú àwọn tó parun ìyàwó ànábì Nuh alayhi salam bẹ́ẹ̀ ọmọ ànábì Nuh alayhi salam ìyàwó ànábì Nuh alayhi salam àtọmọ ànábì Nuh alayhi salam àwọn ń nínú ẹni tó parun àkọ́kọ́ kò sí ń Allah pé bákan lẹ́nìkan jẹ́ sẹ́nìkan ipò kan lẹ́nìkan wà sẹ́lòmíì torí pé gbogbo wa ẹrú tó dá ni wá gbogbo àwọn tó sì pa láṣẹ kí wọ́n ṣẹ̀sìn ló jẹ́ ọ̀ràn yẹn lórí wọn pé kí sìn ẹni tó bá ti kùnà láti ṣe ìjọsìn tó lọ ẹlẹ́dàá wa lábọ̀ wá lọ́rùn tó sì kùnà láti gba ojú ọ̀nà tó lu ẹlẹ́dàá wa tó ṣe lófin pé ká máa tọ̀ tí aburú bá dé sí onítọ̀hún àti ntẹ́mi kì í fẹ́ onítọ̀hún gbọ́dọ̀ bu ẹnu àtẹ́lẹ̀ nìkan o bí ìbá sórí ara rẹ̀ Olúwa ni wa hadaynahu najdayn láti fi yan mana lọ sí ojú ọ̀nà oríṣi méjì ojú ọ̀nà mà àti ti ìṣìnà kò sí ẹni náà tí ó máa gbọ́ òdodo tí ò ní máa kó òdodo lélẹ́yìí tí mò ń gbọ́ yìí ìyẹn Islam kò sẹ́ni náà tí ó gbọ́ ìbàjẹ́ àti irọ́ tí ò ní máa kó ìbàjẹ́ lélẹ́yìí irọ́ lásán ni ìyẹn nǹkan míì tó ti takò Islam ńlọ wa mú ọ tí ìjákulẹ̀ wa bọ̀ nínú kásẹ̀sà. No tọ́ wa kùnà láti tẹ̀sà yìí tọ́ ọmọ lódodo tọ́ ọmọ lọ́nà tọ́ a jẹ́ pé ìgbẹ́ lásán lọ ń tọ̀ lórúkọ ọpọ́jú àná lọ wà. sẹ́ńtì bá máa ṣẹlẹ̀ sí wọn látàrí pé wọ́n fi ìgbẹ́ wọn mú lọ́nà tó bá ṣẹlẹ̀ sí wọn náà ó yẹ kó bẹ́nu àtẹ́lẹ̀ nìkan bí ìbá sórí ara rẹ̀ Allahu azza wa jal ọ̀ràn Nabi Hud aleyhi salam wọ́n rán sáwọn èèyàn rẹ̀ àwọn ẹni tá a mọ̀ sí àádáwa lẹ́yìn tán nàbì Nuh aleyhi salam apá kan nínú àwọn olùmọ̀ nípa tafsir wọ́n láwọn èèyàn tí wọ́n rán ìránṣẹ́ sí lẹ́yìn Nuh aleyhi salam eléyìí tó lu ẹlẹ́dàá tó ń tọ́ka sí níbí àwọn náà làwọn Samudawa àwọn èèyàn Nabi Salih alayhi salam ìlú wọn ó wà ní ìtòsí al-Madinatu an-Nabawiyya nítòsí al-Madina ìlú tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó gbé tó sì sáláìsì síbẹ̀ ẹ bá bẹ ní ìlú wọn wà ìlú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí dòní digbí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sílẹ̀ lẹ́yìn ìgbà tó lu apá wọn rùn wọn yí nǹkan kan padà nínú lòun àwọn tíjọba kan ṣe síbẹ̀ wọn náà ni pé wọ́n ra gba yípo pẹ̀lú orin wọ́n fi rin wọ́n fi ra gba yí ìlú yìí po eléyìí ni wọ́n ń pè ní madainu salih madainu salih tó olúwa ẹlẹ́dàá wọn nígbà tí ó gbé anabi Hud tó gbé dìde sí àwọn àádáwa jàbá ànábì Sálíhù sáwọn asámúdáwa èsì tí wọ́n fọ̀ fún kọ yàtọ̀ fèsì táwọn èèyàn ànábì Nuh tí wọ́n fọ̀ fún náà torí bákan náà lọ́mọ sórí ìròrí àwọn kèfèrí kìí yàtọ̀ títí tí ó fi dijọ́ gbẹndàlùkìyàmù torí ẹni àpapọ̀ lè ibú fún lódìlódì ni wọ́n máa ronú yàtọ̀ sáwọn ẹni tá àpapọ̀ lè oríire fún bí nǹkan bá ti ṣe rí gẹ́lẹ́ ni wọ́n máa ronú nípa rẹ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ kèfèrí nínú àwọn èèyàn Nabi Hud alayhi salam láì jẹ́ pé nìkan ni wọ́n ń bá sọ̀rọ̀ àmọ́ ńgbà tó ṣe pé àwọn làbẹ́nu gan nídìí ṣíṣe kèfèrí àwọn sì ní iná dáhùn lára wọn táwọn ẹni tí wọ́n ń kó jẹ tó bá fi lè gbọ́n tí Nabi Hud alayhi salam ti ń pèpè lọ sí díẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbà fún tí wọ́n tẹ̀lé ntọ́dájú àwọn padà ti tàn kò sì ní wò wọ́n lẹ́yìn táwọn ti jẹ́ ẹni bàbàrà táwọn èèyàn ń wárí fún ẹni pàtàkì táwọn èèyàn ń gbọ́rọ̀ sí lẹ́nu báwọn padà wá dẹni tó ṣe wípé àti wíwá àtàìwá rẹ̀ kò ní pàkíyèsí ẹnì kankan mọ́ eléyìí ló fà ló jẹ́ pé àwọn náà ní máa gáyà wọ́n gáyà síwájú wọ́n bẹ ọ̀rọ̀ lójú wípé a lè gbà a sì lè gbọ́ kìí ṣe nítorí pé nǹkan tí ìránṣẹ́ mú ọ̀dà o kìí ṣe nítorí pé ìtànàbí yìí ń pèpè lọ síbi rẹ̀ aburú ni o rárá o àmọ́ nítorí wípé tí ń ti ń pèpè lọ síbi rẹ̀ bá fi lè rídìí múlẹ̀ tàwọn bá wọn torí olúwa ni. وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون قلوا أني أوابنك ننو أوين يالي أوين نتوان جكفري àwọn abẹnugan àwọn èèyàn ńlá àwọn ẹni tó jẹ́ pé àwọn náà làwọn ẹni tí wọ́n ní àkóso àwọn èèyàn yìí lọ́wọ́ àwọn wá jẹ́ àwọn ẹni tó ń ṣe kèfèrí torí pé kánàbí o tó dé wá bá wọn kèfèrí náà ni wọ́n ń ṣe wọn ò sí lórí ẹ̀sìn kankan àtàwọn àtàwọn ẹni tó kéré sí wọn orí àìgbàgbọ́ òun náà ni gbogbo wọn wà ṣùgbọ́n tí ń ṣe wá yọyẹ ó ṣe jẹ́ pẹ̀yìn lẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí n ta ti sọ síwájú ni torí pé tí àwọn èèyàn bá fi lè gbọ́ tó bá fi lè gbà tí ànábì yìí lẹ́nu táwọn bá wọn wọ́n ṣe dẹ́bù bílẹ̀ kọ́ ẹ̀ẹ́dẹ́rọ tí wọ́n sì ń pe ìgbéǹdàlùkìyàmà nírọ́ wọ́n sì kẹfẹ́ rí wọ́n ń pè gbẹ̀ǹdé alùkìyàmà nírọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹni tó bá ti ṣe kẹfẹ́rí sí Allah kò lè gbà pé gbẹ̀ǹdé alùkìyàmà kan bẹ̀ nítorí pé tí gbẹ̀ǹdé alùkìyàmà bá ń bẹ tó sì gbàgbọ́ lódodo pé ń bẹ kò sí bí ó ti ṣe ṣe kẹfẹ́rí sí Allah torí ìṣe kẹfẹ́rí ò lè gbéni ìṣe kẹfẹ́rí ò lè lání ìṣe kẹfẹ́rí ò lè já rọ́nà lọ tó bá ti lọ́la gbẹ̀ǹdé alùkìyàmà nínú tọrọ má ìsèkèsè rí òun náà ní kí ẹni náà kọjá láì gbàgbọ́ sí gbẹ̀dẹ̀lùkìyàmù nínú tọrọ má ìgbàgbọ́ òdodo òun náà ní kí ẹ gbàgbọ́ pé gbẹ̀dẹ̀lùkìyàmù bẹ̀ ìdí ni tó fi jẹ́ pé ń forí tì ẹ̀ ń ṣe gbogbo ntolu ẹlẹ́dàá wọn fẹ́ kẹsẹ ẹ jìnnà sí gbogbo ntọkpanyin láti kẹ jìnnà sí torí pé ẹ fẹ́ titi yóò gbé tó bá di lọ́la ẹ fẹ́ kí ẹ jẹ́ ni kí ìbànújẹ́ ó ṣe lọ́jọ́ tí àwọn kan máa dunnú torí ẹ̀ kò sẹ́nìkan tí ó ṣe kèfèrí tẹ́lẹ̀ náà tí ó tún ní ìgbàgbọ́ sọ́jọ́ kan yìí tọba wa sọ pé tọba rí bẹ́ẹ̀ a rí àwọn kèfèrí lónìí tó ṣe pé wọ́n gbàgbọ́ wípé gbẹ̀ǹdé ń bẹ tó sì jẹ́ pé aláìgbàgbọ́ ni wọ́n bẹ́ẹ̀ ni bóyá nǹkan tó ń tọ́ka sí òun náà làwọn Yahudi àti àwọn Nasara bó tilẹ̀ jẹ́ pé kèfèrí ni wọ́n wọ́n gbàgbọ́ pé ìgbéǹde ń bẹ nítorí pé ńṣe ni wọ́n jẹ́ kèfèrí látàrí pé wọ́n kùnà láti gbàǹtólúwa fi rán ànábì parí ìránṣẹ́ gbẹ̀yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí kùnà tán kùnà láti gbàgbọ́ ńlọmú wọn jẹ́ kèfèrí ọ̀rọ̀ kèfèrí ọlọ́kan ọ̀jọ̀kan eléyìí tí ń bẹ́ẹ̀ nù tí wọ́n sọ pé àwọn gbàgbọ́ ńlọ sọ wọn di kèfèrí bí ibi wọn ti ṣe sọ wípé ìránṣẹ́ tó lù wá rán anabi Isa ọmọ Maryam tọ́ran sáwọn ọmọ Israel wọn lọ gangan lolúwa wọn wọn tún sọ wọn lọ ọmọ olúwa ni wọn ní mẹ́ta lọ́kan ni so gbogbo eléyìí àti jíjọ́sìn tí wọ́n jọ́sìn fún àgbélébú gbogbo eléyìí ọ̀sọ̀ àwọn ti kèfèrí àwọn Yahud àwọn náà ní Uzairu ibn wọn ní ọmọ Allah ni àwọn eléyìí ní al-Masihu tẹ́bá sì wá sí yahuda àti nasara ẹ rí i pé ọ̀kọ̀ọ̀kan nínú àwọn méjèèjì wọn àti lórí ojú àná torí pé olúwa sọ pé inna ad-dina 'inda Allahi al-islam olúwa ní ẹ̀sìn lọ́dọ̀ Allah kò pé méjì al-islam ni olúwa tún sọ yìí pé wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ẹni tó tó fi sẹ́sìn a ò mà ní gbà lọ́dọ̀ rẹ̀ onítàn yóò máa bẹ nínú àwọn tó ṣòfò tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ lùkìyàmù ṣùgbọ́n ṣe làwọn sọ pé gbẹ̀ndẹ̀ ń bẹ látàrí tí wọ́n kà nínú ìwé tó wà lọ́dọ̀ wọn bọ́ fẹ́ kó ṣe pé tí wọ́n ń gbé ká kò lè là wọn kò lè mú kó ọ̀rọ̀ náà lọ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ lùkìyàmù nítorí pé lẹ́yìn ìgbà tó lùwà ti rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam ìgbàláyò sífẹ́ nìkan máa láti tún pé nǹkan míì ló ń ṣe yàtọ̀ sí islam ilé ìtàkùn náà nàbì muhammed sallallahu alayhi wa alihi wa sallam gbogbo nǹkan tó ń bá wa ń polongo ike ń bẹ́ẹ̀ nù òwe tó ń gbé ká nígbà tó ti kùnà láti fa nàbì muhammed sallallahu alayhi wa sallam àgbà kó di mùsùlùmí òfútu fẹ́ tẹ̀ lásán ni kò ní ìtumọ̀ kankan torí ẹ̀ ló ṣe jẹ́ pé òfin ni ẹnìkan ò ní jẹ́ kèfèrí ó ní ìgbàgbọ́ sí pé gbẹ̀ndàlù kìyàmà bẹ̀rẹ̀ wà á tìrọ̀fìnà àhùn fil hayati dunya olùwàní àwọn wọ̀nyẹn a fún wa ní ìsẹ̀mí gbẹ́dẹ́múkẹ́sí nínú ìgbésí ayé a fún wa ní arísìkí agbá ọ̀rọ̀ agbáláyè lọ́dọ̀ wọn wọn lówó wọn ní dúkìá lẹ́mọ̀ pé ẹni tó lówó tó ní dúkìá tó sì jẹ́ abẹnugan láàrin àwọn èèyàn kò ní fẹ́ ká pé nǹkan kan tún wọlé wá ní nǹkan tó ṣe pé àmọ́ bí ó ti ṣe dà lọ́la ká wá fojú di kó wá di ẹ̀rẹ̀gẹ̀jìgẹ̀ kó padà di tó ṣe pé yọ sọlú ẹ̀ di tàn owó tó lọ ẹ nígan ó lè padà di ọ̀rọ̀ ní ìmà èrè ogun fáwọn ẹni tó gbé ìgbàgbọ́ tuntun yìí dé ẹ̀jẹ̀ akuku takò lẹ́ẹ̀kan ká ti ṣubú rẹ̀ bó bá ti ṣubú dànù àwọn òfìlẹ̀ rí mú mi wọ́n ní ma hadha illa basharun mitlukum Hudu aleyhi salam kọjá nǹkan kan bí ìbá sabara bíi tiyín Hud aleyhi salam kọjá nǹkan kan bí ìbá sabara bíi tiyín ó sì lè wá rí bẹ́ẹ̀ kọjá pé abara bíi tiwa bólúwa bá tiẹ̀ fẹ́ rán ránṣẹ́. ó sì lè jẹ́ abara bíi tiwa ní ọ̀ràn áá níbo lọ da gbogbo nǹkan gẹ́gẹ́ bíi ní táwọn aránṣẹ́ yìí ń sọ kí ló ṣe tí òfin rán màláìkà káfí lè bá a mà wíkẹ́ iṣẹ́ tó lu àwa fi ránṣẹ́ màláìkà ló fi rán ó yẹ ká gbàgbọ́ kí ló á dé tó fi wá jẹ́ bíi tiwa ni sí wa abara tó ṣe pé ń ti a máa ṣe níta ń ṣe òun náà máa ṣe kí wọ́n á ní kí ni tuntun tòfi wá jẹ́ pàbàrà ni wọ́n rán ẹni tó jẹ́ màláìkà lọ́yẹ̀ fún wọn rán kìí sábàrà bíi tiwa ẹ̀rí pé èrò àwọn kèfèrí tí wọ́n fi ṣe àtakò fún àwọn ànábì Allah nígbà tí wọ́n gbé òdodo wá bá wọn ohun gángan lè ro gbogbo ẹni tí bá máa takò dodo títí dídọ́ gbẹ̀ndàlùkìyàmù kò yàtọ̀ rárá orúkọ le yàtọ̀ agbègbè lè yàtọ̀ ìlú lè yàtọ̀ èdè lè yàtọ̀ ṣùgbọ́n bákan náà lè ro wọn bákan náà lọ̀rọ̀ wọn lónìí wàá rí púpọ̀ nínú àwọn ẹni tó ṣe é pé wọ́n ń ṣe islam ṣùgbọ́n islam tí wọ́n ń ṣe kò sí lórí bánabi sallallahu alaihi wa sallam bó ti ṣe mú wa kò sí lórí bó ń gangan ti ṣe ṣe kò sí lórí bó ti ṣe fi kọ́ al-umma bí kíkà máa ṣe títí tá a fi bólú ẹlẹ́dàá wa pàdé ìsìláàmù fẹ́nu ni àdádálẹ̀ àtàìmọ̀kan tẹnìkan bá wá pàkíyèsí wọn tóun pèpè lọ sídìí ẹ̀sìn òdodo tó ń fi òdodo ilé ìtànà fi fi máa ló ń mà tó fi ń yí àwọn èèyàn ṣàlàyé rẹ̀ fún wa wọ́n máa wá wá àṣìṣe rẹ̀ wọ́n máa wá ibi tó ń gangan alára kù sí kí wọ́n lè bá a fi tàbùkù rẹ̀ sọ wípé sẹ́ni tí wọ́n máa wá pè wá sídìí ẹ̀sìn òdodo tá a gbọ́rọ̀ rẹ̀ nù ẹni tó ṣe wípé abẹ́ ẹ̀gbọ́n tí wọ́n ló ṣe wí ẹni tó ṣe pé ẹ̀gbọ́n tí wọ́n ló wí ẹni tó ṣe wípé abẹ́ ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ sí ni nítorí pé tí ọba jẹ́ ni tí ó pè wá lọ sídìí ẹ̀sìn òdodo tó sì yẹ ká gbọ́rọ̀ rẹ̀ tó sì yẹ ká tẹ̀lé tí máa ń pè wá lọ sídìí rẹ̀ kò yẹ ká pé yọ ṣe Allah àbí òye wa màláìkà lọ yẹ kó jẹ kò yẹ kó láti ṣe kankan subhanallah ẹ rí i pé òní ju àná púpọ̀ èrò orí àwọn kẹfẹ́ ríhùn iná lè ro orí gbogbo ẹni tí ọ̀fẹ́ sẹ̀sìn òdodo. Ṣé àwọn afáyín náà nù? Àbí èso àwọn afáyín? Àbẹ́ ẹ̀gbọ́n tí wọ́n ló ṣe? Ó lè má ṣe o, wọ́n pé rọ́nà ni wọ́n ń pa torí tẹ́lẹ̀ náà àwọn ń wá ibi tí wọ́n ti rí àléébù rẹ̀ kan ni. Kọ̀bá àmájà àléébù. kò gbọ lẹnu lẹ́nu òkúrọ ẹgbẹ́ rẹ̀ láì jẹ́ pọ́ wádìí ọ̀tàn àbí ọ̀tàn. ìṣesí wọn wá fi hàn pé sẹ́ni tí ń pè àwọn lọ síbi ẹ̀sìn òdodo tí ó bá wà nípò ẹni tá a lè gbọ́rọ̀ rẹ̀ tá a tẹ̀ lọ́rọ̀ rẹ̀ kò yẹ kó sàṣìṣe kán níṣẹ́ ló yẹ kó jẹ́ màláìkà kí làwọn rí náà sọ ní ẹni tí rán sí yìí anabi hudu aleyhi salam ti anabi ìpè yàn ntí máa ṣe wá a máa ṣe òun náà ntí a máa ṣe òun náà máa ṣe à ń dẹ́ṣẹ̀ òun náà ń dẹ́ṣẹ̀ à ń ṣàìdá òun náà lè ṣàìdá à ń jẹun náà ń jẹun mumi òun náà mumi tó lọ yẹ kó rán sí wa ọ̀dà tí wọ́n bá rán màlẹ́kà sí i bóun ni wọ́n ti máa gbá rí i tí wọ́n bá rán màlẹ́kà sí i báwo lẹ́sìn máa gbọ́ yé báwo lọ́nà ó ti máa gbọ́ yín màláìkà kì í ṣèyàn ènìyàn kì í ṣe màláìkà tẹ́lẹ̀ yìí wọ́n ń pè ní ṣurutun ta'jiziyya àwọn amájẹ̀mú eléyìí tó ṣe pé kò ṣeé ṣe kárí pé tí ẹni tí ọ̀fẹ́ gbàgbọ́ máa lò láti rọ́nà tà àwọn ọ̀fẹ́ gbàgbọ́ ṣùgbọ́n kí la lè ṣe tá a fi sàmà yín lọ́wọ́ ma hadha illa basharun mithlukum èèyàn bíi tiyín lélẹ́yìí kò fi kankan yàtọ̀ sí àjàjà tí wọ́n bá tiẹ̀ mọ ìtàn gbèsè ayé ẹni tí ń pè wọ́n lọ síbi ẹ̀sìn òdodo yọ gbọ́ wínrínwínrín ọ̀rọ̀ ìrètí anabi musa aleyhi salam tọgbọ́ lẹ́nu firawuna ti alam nurabbika fina walida ṣé sáà la tọ́jú ẹ̀ ń gbà kékeré ń bí <laughs> abẹ́ẹ̀ tí gbọ́n ìmàlúkutu pẹ́ẹ́ ọmọ yìí lọ́mọ tó ṣe pé náà àfi mi ló gbé tí mo ń fowó mi tọ́jú ẹ wọ́n fàálítà fàálítà kẹlẹ́tì fàálítà ẹgbẹ́ bí iṣẹ́ àti mọ́tẹ́ ló ṣe ń bì ọ̀pààyàn kótó dikọ ọ̀nà pápá boro túlẹ̀ wọ́n á dé ní ìsìn wọ́n á dà nábì ànábì ṣe yọ̀pọ̀ báwọn. sunna fìràwọn náà náà lẹ́rìí tọ́pọ̀lọpọ̀ ń tẹ̀lé wọ́n mọ̀gbà tó ń wọ pátá wọ́n má gbà tó ń wọ níkà wọ́n má gbà tí ṣòkòtò rẹ̀ tó di pé wọ́n lọ sọ́nà kókósẹ̀ ọwọ́ adé nìṣó lọ ti lọ kọ́ kí ó ọwọ́ à ń sọ fún wa pé gbogbo ń tẹ́ ṣe yìí àdáda alẹ́ ni o wọ́n takò súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ti súnà sọ fún wa gẹ́gẹ́ bí hadith kan eléyìí imaamu Bukhari tó gbé jáde nínú sàhíhì wa. wọ́n mọ̀ wá wọ ọmọ afọ gbára pé ẹ eh, ẹ eh, màlúkutu pátá kàbírù níwọ̀ kàbírù Allahu akbar bọ́mọ èèyàn ti ṣe rí nu. ìtàn gbèsè ayé rẹ làwọn ọmọ wò pé ṣé ìwọ náà lọ wá dé ní ìṣúra pé o ti máa ké ìdáwà ti ọ̀dà lẹ́nu ẹ bá bẹ́ẹ̀ wọ́n mọ̀ bàbá àtọmọ là ń sọ wọ́n mọ̀ pé olúwa gbé wọ̀ ga o ti máa wọn ò o tún wá yọ ọmọ bú dáadáa tí wọ́n mọ̀ o tún fi wọn wọ́n wà á takú wọn lé pé ìwọ wo tó bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ wá táwọn dání tọ́ba tó ń rón bẹ́ẹ̀ Allahu akbar sunna fìràwọn nàní wọn ni Húdù máa abara bíi ni o tí a ló burú ní máa irú ní tẹ̀ǹjẹ̀ ló ń jẹ torí ẹ̀ ntí ń wá a máa se ebi a máa pa wá ebi a máa pọ̀ náà níta a máa ṣe òun náà a máa bébí bá pa wá oúnjẹ òun náà lára bébí pera rẹ̀ náà lè pera ní òun pẹ́pẹ́sẹ́ o oníránṣẹ́ o tolúwa aránsẹ́ yín o ìwé tó fi rán ọ sáàwò ìwé ẹ̀rí kan fún ọgbà tí wọ́n rán ọ. gbogbo ṣòro tó ń tàjìzìyà àwọn májàmú tí ò ní lè pé. wàyẹ̀ṣọ́rọ́bù mi máa tẹ̀ṣọ́rọ́bù gbogbo ń tẹ̀mú ló náà. ní tí máa ṣe wá òǹgbẹ a máa ṣe ọ̀nà ní tí a sì máa ṣe tó ń gbẹ tọ́ba gbẹ wa a máa mú mi òun náà a máa mú mi kí ló fi yàtọ̀ sí wa ẹ dákun ẹ má jẹ́ kó fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ rún o ẹ má jẹ́ kó lo gbájú ẹ̀ fún yín o àwọn kèfèrí tí wọ́n jẹ́ àgbà àwọn kèfèrí àwọn kèfèrí tó ẹ pé olúwa ó fún wa nígbèsí ayé gbẹdẹmukẹsẹ ọgbà rìsìkì láàyè lọ́dọ̀ wọn àwọn ẹni tí wọ́n mọ̀ pé tí òdodo tí ànábì mú wa tó bá rí ìdíwalẹ̀ mú tó bá di nǹkan tí àwọn èèyàn tí wọ́n tí wọ́n tí wọ́n rọ́tì tí wọ́n tẹ̀lé tí wọ́n gbàgbọ́ àwọn padà di tàn àwọn ò ní fẹ́ kó rí ìdíjókòó wọn ò ní fẹ́ kó rí ìdíjókòó bẹ́ẹ̀ náà ni tí wọn bá ń pèpè lọ sí ìdẹ́sìn òdodo ẹ̀tùkùn òsì tí máa fẹ́ràn sáná ọmọ olè kan òsì tí máa fẹ́ràn ọmọ ọdẹ àwọn ọmọ tí ń pariwo ẹ jáde. náà ìwọ náà ń pèpè lọ sí di ẹ̀sìn òdodo nítọ́ dájú òun náà ni wípé àwọn èèyàn táwọn jẹ́ àríjẹ ní màdàrú àfà àwọn òpùrọ́ atúrọ́ tàbí èlùbọ́ àwọn nífẹ̀ẹ́ rí ọ wọn nífẹ̀ẹ́ rí ọ àwọn atúrọ́ tàbí èlùbọ́ wọn nífẹ̀ẹ́ rí ọ torí di eléyìí báyìí eléyìí ó fi bó ti ṣe pàtàkì kọjá pé ọmọ ta lọ bá dòwò pọ̀ Allahu azza wa jal lọ bá dòwò pọ̀ má máa pèpè lọ sí díẹ̀ sìn òdodo lórúkọ ọ̀pọ̀ ọ̀fẹ́ káwọn èèyàn gba tiẹ̀ fún ọgbà tiẹ̀ báwò màtí èsì pàfẹ́ ayé lọ afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ló jókòó tì orin lọ ni tàbí eré orí ìtàgé lẹ̀ ni táwọn èèyàn gba tiẹ̀ kó ọmọ adatẹ̀lé ọ yánmọ̀yánmọ̀ kó ọmọ gbósùbà fún ọ kó ọmọ kó àwọn rí sẹ̀lẹ́bírìtì kí ni jẹ́ rádaràda ìwà ń pèpè lọ sí ìdí ẹ̀sìn Allah kí ni gbogbo ẹni ṣe pẹ̀lú rẹ́gbẹ́ àtìránù kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀ nítorí pé àwọn ẹni tó ń pèpè lọ sí ìdí ẹ̀sìn òdodo àfojúsùn tiwọn ni pé káwọn ọjẹ́ kó dodo làwọn ń sọ káwọn èèyàn tó bá sì gbọ́ kólú wa kó fi wọ́n ṣe kòńgẹ́ kí wọ́n lè tẹ̀lé torí kí àwọn àtàwọn káwọn lè bá àjọ sórí rẹ lọ́la gbẹ̀ndàlùkìyàmù kò jù bẹ́ẹ̀ lọ. àmọ́ pé ìyanu ayé lọ wá ogun òfò ló ń ṣe wò wọ́n fẹ́ kí wọ́n máa yọ ọmọ sẹ̀sẹ̀ gbẹ́nsẹ́ máa yọ mẹ́yẹ bọ́mọdé sẹ́ máa yọ mẹ́yẹ kí ló ń jẹ́ báwọn. kò gbọ́dọ̀ já àfojúsùn rẹ nù láíláí kọ́ ọmọ bá jẹ́ pé o ti fi ayé rẹ gba pààrọ̀ pẹ̀lú àlùkìyàmà rẹ. akramakumullah olú ẹlẹ́dàá ẹni tó bá bá dòwò pọ̀ wọn kì í mọ̀fọ́ wọ́n sì máa ń láṣeyọrí gbogbo ariwo kò ní dá wọn láàmú nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọmọ èèyàn wọn kì í sábà tẹ́wọ́ gba nǹkan kan àyàfi tó bá jẹ́ ìranù àti régbè màá tó bá jẹ́ òdodo tó ní í ṣe pẹ̀lú tá a bá tẹ̀lé àtàtàrà rẹ̀ sóríire ọmọ ìyẹn sábà fẹ́ tẹ̀lé àtakò yẹ̀yẹ́ ìkọ̀pàkọ́sí ni wọ́n máa sábà fi pàdé rẹ̀ wọ́n máa wá sòṣe bẹ́ẹ̀ nítorí pé ó wù wọ́n kẹ́lòmínú orí ń táwọn ń ṣe pẹ̀lú òdodo kó náà má bàa kọbi ara sódodo kó má bàa gba òdodo kó má bàa tẹ̀lé òdodo ìdínú tó fi jẹ́ pé àwọn ọmọlẹ́yìn ṣẹ̀tán àwọn máa ń hurú wà báwọn irú ẹ̀ náà lẹ rí nísìnyí odidi ìránṣẹ́ tó lù arán sáwọn èèyàn pé ẹ lọ pè wọ́n kí wọ́n lè bá tẹ̀lé ń tẹ́ jẹ́ jíṣẹ́ rẹ̀ fún wọn kí wọ́n lè bá a sóríire iná ni wọ́n sọ di ẹni tó ṣe é pé wọ́n fẹ́ sọ di èèyàn jábútẹ́ ẹni tí bíbẹ̀rẹ̀ onítùmọ̀ kankan níwájú àwọn èèyàn wọn kó wọn má bàa tẹ̀lé wọn ní kọjá mọ̀ kankan èèyàn abara bíi tiyín ni irun tẹ́ ń jẹ ló náà ń jẹ irun tẹ́ mu ló náà mu kí wọn á ní tó fi yàtọ̀ sí tí a ti sọ pé ẹ fẹ́ tẹ̀lé. wala in ata'tum basharan mithlakum torí náà tẹ́fà fi lè lọ tẹ̀lé yàn kan abára bíi ti yín ìnàkùn ìdàn lọ́kọ̀ọ̀sẹ̀rọ̀ àjẹpẹ́yìn látàrí bẹ́ẹ̀ ẹ ti dẹni òfò mo búra pípẹ́ ẹ dẹni òfò subahánàlá ẹ dákun wọ́n tún sọ dórí yìí pé ìtẹ̀lé tà nábì òun gangan ní ọ̀sán yín dẹni òfò àtòdìjẹ́ rẹ̀ ní ọ̀sẹ̀lẹ̀ sí wọn o tẹ̀lé tà nábì wọ́n bọ̀ nínú àti ṣòfò tí kùnà láti tẹ̀lé tà nábì wọ́n dẹni òfò bẹ́ẹ̀ ni wàláhì ìlànà burúkú tàwọn aláìgbàgbọ́ nǹkó yí padà títí dòní. ẹ̀rí pé àwọn ẹni tí wọ́n yìí tẹ̀ lódodo àbáwọn ẹni tán sẹ́kù lórí kèfèrí títí dòní. ẹ̀sìn òdodo tá a ṣe tá a fi torí ilé wọn. làwọn máa lọ́gun fáwọn ọmọlẹ́yìn wọn pé tọ́ba ti fẹ́ ṣòfò tọ́ọ̀fẹ́ jèrè kankan lọ darapọ̀ mẹ́sìn Islam. subahánàlá subahánàlá iná níjẹ́ ó sì ṣẹlẹ̀ láàrin wọn ní kíkan tí kan tó bá di lọ́la gbẹ̀ndẹ̀lùkìyàm sẹ́yìn lẹ sì wá lọ́nà ẹ̀yin lẹ sọ pé islam ò fò ní ó ti padà wá hàn pọ̀ ńlọ́la òun lè rè òun lóríire torí de eléyìí ya Rabbana. ìlọ́pọ̀ ya tí wàá nífẹ̀ẹ́ fáwọn kìnnì burúkú yìí olùwà sọ pé lẹ́kọ́lẹ̀ oníkálukú náà ni ọ jẹ lọ́pọ̀ ya ó bùkátà kọ́ sọ fún ọ̀lọ́ kí lọ tọ́ kí ni ọ̀tọ́ gbogbo yín jọ lọ dára kò sọ́mari nínú gbogbo kìnnì burúkú yìí eléyìí tó túmọ̀ sí pé wo abala kejì. tàwọn ẹni tó jẹ́ pé àwọn ò sí lórí pé wọ́n dúró dédé nídìí ẹ̀sìn Islam yìí wọ́n yan àdádálẹ̀ láàyò ẹ̀rí pé ẹlòmíràn máa sọ pé súnà kí ni súnà tí wọ́n fi ṣòfò <laughs> súnà ànábì náà ló fi ṣòfò Allahu akbar kí wọ́n á ló fi jèrè sádàdálẹ̀ ló fi jèrè ọ̀dà nǹkan kan mọ̀ àdádálẹ̀ tó ti pé àkọọ́lẹ̀ ń bẹ lórí rẹ̀ tó ti gbẹ wípé tó ọba fi lè kú lórí ẹ̀ òfò ló ṣe òní jèrè àwọn afi ń wé súnà tó ti pé àkọọ́lẹ̀ ń bẹ lórí rẹ̀ ó ti gbẹ kò ní yí padà pé tó bá kú lórí ẹ̀ oríire ló ṣe òní ṣòfò ẹ wá wò bó ń sẹ́ yí àkọ́ ẹ̀ nítorí káwọn ọmọlẹ́yìn rẹ̀ ọmọ bàá fi ọ́ lẹ̀ nítorí káwọn ẹni tí ń dá kúkúrú dá ìpàjọ ìrẹsì àti èlùbọ́jọ fún ọ kí wọ́n mọ̀ bá dẹ́kun ẹ̀ ọ̀fẹ́ tí àwọn jẹ títí tó fi kú. àwọn à ń sọ ike tí tẹ̀lé tà nàbí Allah tọ́jú abara bíi tiwọn òun búra pé wọ́n ṣòfò ní tọ́jẹ́ nǹkan tuntun irú ẹ̀ náà ní ṣẹlẹ̀ títí dòní yìí ògbẹ́ni tó fẹ́ sí ọlọ́nà láyé tí ọ̀fẹ́ kọ tẹ̀lẹ́sìn òdodo ó rí kí wọ́n máa fẹnu sátẹ̀sìn òdodo ni aburú àti ìbàjẹ́ rẹ̀ ni wọ́n máa sọ wọn sì ní dẹ́kun à ń ṣèbàjẹ́ àwọn tí ń pèpè lọ sí díẹ̀ lójú pàna pẹ́ni tó wù wá ọ̀nà ní kẹ́ ẹ má tẹ̀lé ẹ̀sìn òdodo rárá rárá ẹ dúró níbí kí gbogbo àwọn jọ sórí ibú tó bẹ́ẹ̀ sì ni súnà Allah ọ̀nà ní pé òdodo àti ọ̀rọ̀. inú ìwọ̀yá àjà ni wọ́n wà díjọ́ gbẹ̀ndàlùkìyàm ìmálẹ̀ àti òkùnkùn wọn àlè rẹ ìmànà àti ìsìnà wọn ò lè jọ sí. torí tí wọ́n bá ti mọ̀ kó wa lọ bá dòwò ariwo ọjà má sọ pé eléyìí ni ọ tó fi rí ẹ̀sìn òdodo ṣe òní ọ̀ràn ọ tó fi ráwọn èèyàn pè wá òdodo òní ó sì ràn yín lọ́wọ́ tó fi jẹ́ pé gbogbo ètí ọ̀tá lórí bí nǹkan tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe ṣubú dànù lórí ẹ̀ tètè wọn máa dòfo. nígbà tó ṣe pé ẹ̀yin ò lásìkò fún rẹ̀gbẹ̀ ẹ̀ lásìkò fún ranù òdodo táyìn ṣe náà lẹ gbárí má yóò máa ba ọ̀tá nu jẹ́ kí ẹ̀ka nílọsíwájú ń jojúmọ́ ni ìbànújẹ́ ìlọsíwájú tẹ́ ẹni ní ọ̀pá wọn ìbànújẹ́ rẹ̀ òun yóò fún wọn lọ́rùn pa. أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما إنكم مخرجون ṣé ìránṣẹ́ yìí wọ́n ń ṣe ládéhùn fún yín ike ńgbà tẹ́ ẹ bá kú tẹ́ ẹ yí padà kú ò léèyàn tẹ́ ẹ dé pẹ̀ẹ́ kẹfù ọwọ́ egun tí gungun yín náà kẹfún tẹ wá dé pẹ tí lẹ́yìn rẹ̀ ń sọ fún yín pé a tún gbé yín dìde abẹ́ ti ẹ̀ gbọ́rọ̀ bá a gbé yín dìde lọ́jọ́ gbéǹde ẹ̀ ń torí pé àwọn nínú ìsekèfèrí wọn wọn à lè gbàgbọ́ pé gbèǹde ń bẹ tí gbèǹde bá ń bẹ kí ni tí kèfèrí palẹ́tì kalẹ̀ díjọ́ gbèǹde kóun fi rọ́nà lọ ṣé ìmánì lónìí ni àbí sọláàtì ló ṣe zakati lọ́yọ́ ni sòyàmù ramadan ló ṣe ni hajj lọ́lọ́ ni àbí jihad fi sabilillah wo ló ṣe ìfòòró ẹni láti ṣe dáadáa wo ló ṣe ìkọ̀bàjẹ́ fúnni wo lọ́tọ̀dọ̀ rẹ̀ wáyé rí ṣe sàrà ló ṣe ni àbódodo ló sọ. So èwo ló ṣe rí nínú dáadáa tí ó máa lérò wípé tó bá di lọ́la ọjọ́ ọ̀gbìn dàlùkìyàmù àwọn nǹkan yìí àti nǹkan yìí lọ́lúwọ́ wò mọ́ ohun tó wọ́n fi rọ́nà lọ. torí ẹ lọ́dọ̀ àwọn kèfèrí àwọn máa ń wò wípé kò lè ṣeéṣe ká ẹni tó pọ̀ jù nínú ẹni tó kú tí wọ́n bá gbé sin wọ́n máa pòórá ni malẹ̀ egungun wọn padà kẹfun wọn padà dẹni tó ṣe kí tá a bá wú sáré wọn àní bá wọn bẹ̀ mà ṣé ẹni tó ti wá di báwọn iná lẹ́nu tí wọ́n sọ wípé àtúndà rẹ̀ ṣe padà àtúndà padà lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmà ẹ dákun ẹ wá rọ́ mi pa ó jẹ́ nǹkan ńlá lójú àwọn kèfèrí àwọn ti gbàgbé ike tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a máa jẹ́ nǹkan kan hal ata ala al-insani hinun min ad-dahri lam yakun shay'an madhkura ìgbà kan ti kọjá lórí ẹnì kọ̀ọ̀kan wa tá jẹ́ nǹkan kan tẹ́nìkan dá mà dépò dépò pé wọ́n sọ̀rọ̀ wa ọmọ tọjọ ọmọ ọdún méjì lónìí ọdún mẹ́ta sóni sáàmà ta ló sọ̀rọ̀ rẹ̀ rí nínú ìdílé wọn kò sí ẹni tọjọ ọmọ ọgbọ̀n ọdún ọdún márùnlélọ́gbọ̀n sẹ́yìn ta ló mọ̀ nínú mọ̀lẹ́bí yín tiwọn náà ti wá ń sọ̀rọ̀ rẹ̀ ní èèkàn pàtàkì ni mo jẹ́ nínú mọ̀lẹ́bí yìí. ndị olo tó dé láago mélòó tó fi wá jẹ́ pé wọ ìkàkàn gbòógì lọ jẹ́nu mọ̀lẹ́bí bẹ́ẹ̀ ni bàbá tó pọ̀ ọmọ ọgọ́rùn ọdún lónìí ọgọ́rùn ọdún ó lé kan ta ló mọ̀ yín ta rí so àwa tá a ti jámọ̀ nkankan tá a nkankan tẹ́nìkan ti rírí wa wa máa tó tún wá padà pa wá. tó mú aparẹ́ ṣé ó ṣòro fún olúwa yìí láti sọ pé ká tún wá ká tún déyàn padà kò ṣòro fún rárá ní èrò ọmọ èèyàn ṣé ìkọ́kọ́ pilẹ̀sẹ̀ déyàn ló yẹ kó le jù ni àbí títún ẹ̀dá rẹ̀ ṣe padà ìpilẹ̀sẹ̀ dá ló yẹ kó le jù lérò ọmọ èèyàn àmọ́ mo ti se wọ́n tún ní kí n tún ṣe àbá yọ rọrùn sọ àmọ́ lọ́dọ̀ Allah gbogbo ẹ̀ lọ́dọ̀ gbà kò sí ètò ṣòro fún Allah ìpìlẹ̀ṣẹ̀ dáre àti dídọ̀ padà gbogbo ẹ̀ dọ́gba àṣẹ iná lọ́rọ̀ Allah Allah òbúkátà sìmẹ́ntì òbúkátà múlọ kótó di pé yọ rẹ̀ lé òbúkátà granite òbúkátà saka kótó di pé yóò ṣe pílà. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون الولد أوان تريد إليه ربنا القيامة هذا بك سجن قلوا أن يوتن ياتي بيلو أوتن ياتي كاتجو لاتن لو àsìkò tí ó dé ni ò ti dé àsìkò tó lu wa tó bá dé àmọ́ kò ní kú ẹnìkan má ẹ̀yìn rẹ̀ ní ọ̀hán nìkan tún jí dìde tí wọ́n bá ní kí wọ́n jí dìde takú gẹ́gẹ́ bí oríkì rẹ̀ takú má tẹ lọ́rùn kọ́ má dìde ńjọ́ náà káwárí bọ́yá takú rẹ̀ yóò ṣiṣẹ́ ńjọ́ náà wọ́n tan rẹ̀ dànù títa fi wálé ayé àwa la wa ni àmúra wa wa tábà kú táwa la múra wa kó nbí ni kèé sàwà ọ̀pọ̀ àìmọye èèyàn lọ́fẹ́ para rẹ̀ tí ò kù yọkàn tó jà lékún ya ni bí ètò gúnra rẹ̀ lọ́bẹ tóró pé ń lọ́nu kọ̀bá kú ó tún tọdún mẹ́ta lọ sí ẹ̀sẹ̀ rẹ̀ kó sí ra rẹ̀ ni èyí tó gbé ògùn èkúté jẹ pọ̀ kú ó tún bẹ lọ sí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ó tún tọdún kan àbọ̀ ó tún jẹ kún wọn gbogbo owó tó kójọ àfa gbogbo ẹ̀ tún ná lọ sí àwọn tún sanwó ọjà tí wọ́n rà tó torí ẹ̀ ọjọ́ kú rẹ̀ ni ó pè lọ́ọ̀lọ́ọ̀ ìgbéǹde ń àwa kọ́ ni wọ́n lágbèrè àwa dìde Allahu ni ó gbé wa dìde bọ́ba dijọ́ náà ìwọ takú kọ́ má dìde Olúwa ẹlẹ́dàá wọn ó fi yé wa báwọn kèfèrí ṣe máa ń ronú wípé ẹni tó bá ti kú kò lè dìde ọ̀kan nínú wa àwọn abẹnugan àwọn kèfèrí Quraish ọwọ́ abánabi wa Muhammad sallallahu alayhi wa pé wa Muhammadu wọn sọ pé tá a bá ti kú olúwa gbé wa dìde so ọ wá mú egun òkú egun tó ti pẹ́ nínú sàárè ọ wá mú wa bó ti wá mú déwájú Ànábì sallallahu alaihi wasallam lọ́tẹ̀ẹ́fọ́ eruku bá pẹ́ fún hàn ṣé eléyìí eléyìí lolúwa tún ti dìde fa daraba lana matalan wa nasiya khalqahu. قال من يحيى العظام وهي رميم ó ń pòwe fún Allah ó ti gbàgbé bá a ti ṣẹ̀dá òun ó sẹ́nu jàǹjàǹjàǹjàǹ ó ń pòwe fẹ́lẹ́ dá wa ọfọnu fọra ọgbàgbé bá a ti ṣe ṣẹ̀dá òun qala man yuhyi al-'idhama wa hiya ramim tá a lẹ́ni náà tó lè jí egungun yìí lẹ́yìn ìgbà tó ti kẹ́ fún un olùwà ni kò dá lóhùn qul yuhyiha alladhi ansha'aha awwala marra ẹni tó ṣẹ̀dá rẹ̀ ńgbà àkọ́kọ́ ni ó tún sọ ẹ̀mí sí la tí ó tún jí padà kìí ṣe wọ wọn ló jí àbí bàbá rẹ̀ kí ni ń ka ọ la àtàkùn ti pọ̀ báyìí kìí ṣe wọ wọn ló jí tábà pé gbogbo ọgbọ́n mo ti dá ìmọ̀ bí mo ṣe lè ṣe tẹ̀sí ní dandan mo gbọ́dọ̀ ṣe tábìọ̀ múra sí ní ó jẹ́ ọ̀la. kò jù bá lọ olùwà sọ pé ọbọ kankan òun náà ni ó jí wa lásìkò tí ó sì jí wa ọba sì tó kò sẹ́ni tó lè jí wí tán tó lẹ́nìkan àkúdáyà ó tún padà wálé ta ló jí tó fi wálé nínú gbàgbọ́ Yorùbá wọn á ní actually ọwọ́ àmọ́kọ̀ wọlé. sẹ́mi kẹtẹ́lẹ̀ náà kì í wọlé àbẹ́ ẹ̀kọ́ ni kò bí ma ọgbọ́n ma wá àwọn ah, yẹ kẹ́ ẹ gbọ́n ma bó bá lọ ọmọ yẹ kọ́ sẹ́kù síbọ̀ ló kú ó sì gbọ́n ma wá fún yín àwọn ah, yẹ kẹ́ ẹ ma ẹ̀yin náà pé gbarú ẹ̀ gbogbo àwọn àlọ́ burúkú tó ń gbé kánú tó rò rọ́rọ́ sọ olú ẹlẹ́dàá o ó sì ẹni tí bá ń ṣe méjì nípa gbẹndẹl kìyàmà kèfèrí ni o kò nígbàgbọ́ za'ama alladhina kafaru allan yub'athu qul bala wa rabbi latub'athun àwọn kèfèrí ló ń jánu pé kò sẹ́ni tó di wa gbogbo ń tàn sí láyé àṣegbé ni wọ́n jìta ni àti lọ́ọ́ àti lọ́nu sọ fún wa pé bẹ́ẹ̀ ni a jì í mo folú abúra a jì í ó tó bẹ́ẹ̀ ó lóun yí padà ó dìyànjú alọ́ ń tan rẹ̀ jẹ Allah ó jì ọ́ náà torí de lẹ́yìn àwọn tí wọ́n fẹ́ pe àwọn èèyàn lọ sídìí àìgbàgbọ́ àwọn náà máa ń lu ọpọlọ wọn láti mú àwọn èèyàn níbi tí wọ́n ti rí wọn mú láti sọ pé nǹkan tẹ́ni tí ń pè yín lọ sídìí òdodo yìí ń pè yín lọ sídìí rẹ̀ etí ò bá làákà ìmúni làákà ìkan ò sí tọ́gbádùn tó lè gbà. nígbà tí àwọn ẹni tó wà lórí òdodo táwọn bá gbé ọ̀rọ̀ wọn yẹ̀ wò àwọn padà sí àfihàn rẹ̀ pọ̀rọ̀ wèrè lásán ni làákà ìwo lọ́fẹ́ takò pé lẹ́yìn ìgbà téèyàn bá dẹni tó ti pòórá parẹ́ sínú lẹ̀ wọn ò ní gbé dìde kí lọ jẹ́ tẹ́lẹ̀ náà tóbi lórí kò sí náà la mú máa bẹ kí lọ́ atako làákàyè lẹ́yìn tá a ti mú máa bẹ lẹ́yìn kò sí àtún lè padà mú máa bẹ lẹ́yìn kò sí mi kọ́tako làákàyè kó lọ́ akọ́mọ́jẹ tutù lọ́pọ̀lọ́ tòṣùgbọ́n tí gbọ́rọ̀ àwọn èèyàn kan nìkan lọ́ba máa ń gbọ́ ègbọ́rọ̀ àwọn míì ìwọ̀nba lọ́gbọ́n rẹ ọmọ o ìwọ̀nba lọ́gbọ́n rẹ ọmọ torí bí tó ti rò pé ọgbọ́n onímọ̀ pàgọ́ pọ̀ nínú tó ń pè lọ́gbọ́n àwọn ẹni tó ń dá ọ̀rọ̀ wọn gbọ́yìn gbogbo ibi tí wọ́n bá ti gọ̀ táwọn ń pe agọ wọn lọ́gbọ́n ìwọ náà máa fagọ̀ sọ́gbọ́n ni wọ́n tó bá tún gbọ́rọ̀ lẹ́nu ẹlòmíì ó padà rí àwọn ayẹ àtàlébù tó wà ní ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ ra yẹra fún ètò ṣe déédéé lọ́tẹ̀lẹ̀ àwọn nìkan wá kú ọ wọ́n kú ọ sínú kéèjì wọ́n lọ́rọ̀ táwọn nìkan ni kò máa gbọ́ àlàkalẹ̀ táwọn nìkan ni kò máa tẹ̀lé ànábì wà ni, yíṣà ànábì yíṣà ànábì rárá rárá lọ́dà bíi kí ẹnìkan sọ fún ọ pé tíra orí ti kan ni kò máa kà ó tíra táfà báyìí bá kọ nìkan ni kò máa kà ẹ má kà táfà mi ò àá sáànábì wà lónìí yíṣà ànábì à ń torí pé ìyẹn ni. òun náà láwọn ti ń kọ́ ọ́lẹ̀ tó lò pọ̀ nǹkan kan gidi ó sì láwọn ìtọ́sọ tó ṣe déédéé àwọn àjọ kéjìlá àti ẹnìkan náà ní fáínà àtúngbọ̀dọ̀ ká tẹ lómìn mà ọ̀pọ̀ ẹ̀mẹ́yìn nǹkan tó bá sókùnkùn sí ní ó sókùnkùn sára náà ọ̀pọ̀ ẹ̀mẹ́yìn nǹkan tó bá sàṣìṣe àṣìṣe náà làwọn ọlọ́run máa fi tí wọ́n máa ń sọ pé àṣìṣe ní àṣìṣe náà máa torí ẹ̀ hayhata hayhata lima tu'adun àdéhùn tí ànábì ń ṣe fún yín kò lè ṣẹ o kò lè ṣẹ ntí àti ṣẹ rẹ̀ jìnnà ni ntí àti ṣẹ rẹ̀ jìnnà ni hayhat nǹkan jìnnà ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n pè ní ismu fi'lin maadhin lédè Lárúbáwá. في بيكوز هيك هيهات السوق هيهات السوق أي بعدة السوق قد أجينا تولي وهيهات وهيهات فهي فأيهات أيهات العقيق ومن به عقيق الجنى ẹni tí ń bẹ́ńbẹ́ náà jìnnà. lédè lárúbáwá àyíhàt nǹkan jìnnà. bí kí wọ́n máa sọ pé alá tí ó lè ṣe pé wọ́n ó tún jí wa ẹni tó ti kú wọ́n jí ẹgbàgbé ẹ̀. kò lè ṣẹlẹ̀ àwọn lè jìnnà lójú tiwa ó lè ṣòro lọ́dọ̀ wa ó lè má rọrùn nínú ọpọlọ wa ṣùgbọ́n àwọn ni wọn láàjì tóbi wá jẹ́ pọ́pọlọ rẹ lọ láàmú làákàyè rẹ lòjọ́ gbádùn kí ni dérò rẹ rí ṣe rí tẹ́lẹ̀ náà ambọ̀sibọ̀ ti pé bó wọn ṣe jókòó tiẹ̀ ti je wọ́lọ́dá tóbi jẹ́ pa ti di odi nǹkan tó kà ọ́ láyà. إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما وما نحن بمبعوثين yẹnì kan sọ pé tó a bá kú wọn tún jí wa dìde ẹ gbàgbé ẹ gbogbo ojú ojúgbésí ayé wa yìí lọ. náà mò ń tún wọn náà yá à ń kú a sì tún jí à ń kú à ń jí wọ́n máa náhánú bí má bẹ̀rù sí i àwọn òsín náà tí wọ́n jí ǹdẹ́ ma wọ́n ju àǹdẹ́ pé kí ni wàhálà lásán tí ò ní tù àtẹgbẹ́ ni gbogbo ń tà ọ̀rọ̀ pé wọ́n ti wá dìde wọ́n ti wá dìde kọ́ tẹ́lẹ̀ torí pé gbogbo ẹni tó bá ní kò sí gbẹ̀ndàlùkè yà máa gbàgbọ́ pé àtẹgbẹ́ ni gbogbo ń tà ti sè ẹni tó gbàgbọ́ pé gbẹ̀ndàlù kìyàmà ń bẹ oníkọ̀ọ́sá ṣe gbé àṣepamá ìtumọ̀ àṣegbé ni àbá àṣepamá torí pé wọ́n gbàgbọ́ pé ṣirò ń bẹ olúwa gbé wa dìde ńlọ́fà ni wọ́n fi ń sọ ìgbà táwọn bẹ́ẹ̀ ìgbàgbọ́ tiwọn òun náà ni wípé kò ni. gbogbo àwọn ti jí àfàtì lọ́wọ́ ọ̀yà torí kò sí gbẹ̀ǹdẹ̀dẹ̀ kò dépò pa àwọn òjìyà tẹ́lẹ̀ ìbàjẹ́ bá wọn wọ́n ní ìgbésí ayé lásán ni nàmútu wa nahya à ń kú à ń jí wọ́n á ní àwọn èèyàn gbàgbọ́ pé gbẹ̀ǹdàkìyà máa ń bẹ̀ yóò ní ìtumọ̀ nàmútu wa nahya èmi tá à ń pè ní gbèǹde náà ni pé namutu ba'dal hayati wa nahya ba'dal mamati á kú lẹ́yìn tẹ̀mí wọ́n tún padà jí wa lẹ́yìn kú wọ́n ní rárá o kì í ṣe ní táwọn gbà lérò ni namutu àti jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ wa nahya ẹ̀yìn rẹ̀ lásẹ̀mí ní táwọn gbà lérò ni. torí pé òkú ni wá tẹ́lẹ̀ wa kuntum fa òkú ni yín tẹ́lẹ̀ kólú ọtọ́ di yín náà sọ pé namut wà nàáyà òkú ni wá tẹ́lẹ̀ adala kí ló kù àá sì kú àá kù ti wà á nọ̀rọ̀ wọn wa ma nahnu bi mab'uthin torí lẹ́yìn ikú wa wọn ò ní gbé wa ǹdè má ẹ má sọ̀rọ̀ àjíǹde má. wọ́n ń dunra wọn nú wọ́n tún fi ṣúgà sí kùnù kó lè bá a dùn àwọn ẹni tó ṣe pé wọ́n ń tanra wọn dànù bí gbogbo kèfèrí ṣe máa ṣe nù kèfèrí orí àánú lọ́wọ́ yéṣu máa dá wákà oríire ó tún wú wákà ó tún gbé dìde. oríire ó tún wú yọ fẹsẹ̀ rajó oríire ó tún wú yọ tàdíreke lẹni tó wà lórí ìsìnà tala ni kò máa sunkún tala ni kò máa rábà bàtúbà tala ni kò máa kábàámà lórí adúrò ètò ti lónù gbèsè ayé rẹ lórí àmì ìsìnà àtàgbàgbọ́ òtún wá ń jó òtún ń jó. orí rẹ̀ ń wú o tún pariwo tọ́ ìwọ ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ aláìgbàgbọ́ kọ́ a máa sọ pé kò sí ìgbéǹdàlùkìyàmù ẹ̀rí ní ìtúsẹ́ nìkan bá jẹ́ orúkọ lásán ní fi ń pera rẹ̀ mùsùlùmí sẹ́yìn bá wa sọ fún un tẹ́ sọ fún un pé ah ò bẹ̀rù ọjọ́ gbéǹdàlùkìyàmù kò bẹ̀rù pólú ó ṣèṣirò fún wa gbogbo àwọn wà tó ń wí kò síbi tí ó gbé ọ dé ó lè gbé ọ débi rè á pé à ẹ̀yin lẹ fi ẹ̀sìn gbọ́ yé ẹ̀yin lẹ lé ẹtí lé jù aláforíjìn lolúwa tọ́ba wà lórí kí ó sì gbàgbọ́ pé gbèǹdéǹdè tí àìgbàgbọ́ rẹ̀ bá ti débi pé kò sí ní tọ́jú ọbẹ̀ yóò ní ìgbéǹde nǹkan ìwọ́n kan sọ ní sọ́wà ní kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ subahánàlá ìtẹ́kẹ̀fẹ́ rí ti dájú fún torí pé ìgbà tó òun ti sẹ̀sìn òun ti sọ̀rọ̀ ìtinú pátápátá níbi àtiríkẹ́ Allah gbogbo ní wàá jẹ kọ́ máa rántí pé a ah, bóyá gbèǹde náà tó bá lọ dé kí ni nǹkan tó mi ò rí sọ kí ni tí ó gbà mí lẹ̀ kí ni tí ń sọ pé mo gbélé ayé mi ṣe nígbà tí gbogbo ẹ̀ ò ti sí. yọkà dá sírọ́ọ̀fù ni pèsè bí wọ́n kàn sọ pọ́ wà ta ló fi dá wọn lójú pọ́ wà. subhanallah. So, gẹ́gẹ́ bíi ìkọkúkọ kan sẹ́nìkan lọ kọ sórí ẹ̀rọ ayélujára ọlọ́kùnrin kan mùsùlùmí ni ó kú ó tún wá padà dé ọ̀tají ọwọ́ ní òun ò rí Allah kò sí Allah ìrìn àjò kú rìn òun ò rí Allah <laughs> ó kú. tó ọ bá kú o tún ní padà wà mọ́ díjọ́ o kú oorun lọ́lọ́dún orí rẹ̀ sùn o kú àbókù tí tó ti kú látọ̀dún márùn sọ padà padà bò o kú tí o bá fẹ́ rí Allah nígbà tó o bá kú wàá rí wàá rí tó tó wọ́gọ́ ti rí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ń jọ́ta kù tá a rí màláìka hàn tá a bá ti gbàgbọ́ ṣáájú ọjọ́ ìgbàgbọ́ tọjọ́ kò lè wúlò fún wa torí a ti rí ní ti àfojú rírí sẹ́mi pé yóò pè fún ká gbàgbọ́ túláàsì ìgbàgbọ́ túláàsì kọ́ la ní kọ́ gbàgbọ́ alladhina yu'minuna bil ghaib àwọn mùsùlùmí àwọn mùmìnì làwọn tó gba nǹkan tá ń tọ́ pamọ́ wọ́n gbàgbọ́ wọn rí màláìka gba màláìka gbọ́ ìyá àtijọ́ tó bá rí màláìka lọ́wọ́ àzọ pé àwọn gbàgbọ́ ọjọ́ tẹ́ rí màláìka láàbù ṣùrọ̀ lọ kò sí ròdùnú fún káfíìrì. aṣkọ aṣkìnì aṣáájú lọ́fẹ́ wí <laughs> wọ́n dàbí ti fi ráúnà òun náà nígbà tí nígbà tó tẹ́rì wọn á kẹ a a a a aṣáájú ẹnlá ẹnlá ẹnlá ọgbọgbọgbọ mọlẹ́ka jibril ni tọ́wá tẹ̀ tó pọ̀ ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀nbẹ́ẹ́ jọ náà kọ́ wá wo bí mo ṣe ń sáré pé kíni kíni yóò ní wí. mọlẹ́ka fúnra rẹ̀ kíni yóò ní wí gbólóhùn yìí tí mo fi kó àmà ìsàlẹ̀ òkun tí wọ́n dábò lẹ́nu pé ìwọ wo wọ́n rọ àmà sí lẹ́nu subhanallah kò wúlò fún ó wí àmọ́ kò wúlò màláìka náà kó àmọ́ àmọ́ ó wí kò wúlò kò wúlò pẹ̀lẹ́ yìí túmọ̀ sí pé ká gbàgbọ́ kó tó di pé gbàgbọ́ yun á wà á là á ní lásìkò tí ò ní wúlò bàbá kan ṣe kèfèrí wọ́n ṣe ṣe ṣe kó gba Islam kó gba Islam. wọ́n ṣe ṣe ṣe kọ́ gba islam kọ́ gba islam ikú wá dé ikú wá dé à ń sọ fún bàbá nké ẹ bàbá ẹsọ láìláì lánàá ẹsọ láìláì lánàá ìṣe ni ó wúlò fún tẹ́mi ọ̀bá ti dé gògóńgò tẹ́mi rẹ̀ bá ti dé gògóńgò kò lè wúlò tẹ́mi rẹ̀ tó bá ti dé gògóńgò kò lè wúlò fún torí pé inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yughargir Allah máa gba ìtúbà ẹnìkan yín lópin ìgbà tẹ́mi rẹ̀ ọba ti dé gògóńgò ẹ̀mí ń bọ̀ ọ̀ ń bọ̀ ọ̀ ń bọ̀ kò ì tí ì rìn dé gògóńgò ọwọ́ àlò túbá ọ̀sọ̀lá ìlà ìlọ́lá yóò wúlò fún un ti dé gògóńgò gbàgbé ẹ̀ kò lè wúlò mọ́ torí ẹja gbàgbọ́ ọjọ́ ń lọ ojoojúmọ́ ni àyọkúrò ń ba nínú iye ọjọ́ tá a kọ fún pé yóò lò láyé wọ́n ń yọ ẹyọ kọ̀ọ̀kan kù fún wa gbẹ́sẹ̀ ń yọ ẹyọ kọ̀ọ̀kan là ń súnmọ́ kú á jìnnà sípò à ń súnmọ́ lójoojúmọ́ ni wọ́n sì lérò àmódi ló máa ń ràn yàn lọ sàárè ẹni tí ò bá gbára rẹ̀ kù yọ tàtàrà nǹkan míì kù kì í ṣe gbogbo ẹni tó kú làárẹ̀ pa kì í sì ṣe pé gbẹ̀yìn ọ̀dàgbà tí ó dògbò kò ní kú ọmọ òòjọ́ ń kú ọmọ tá ìbí ó kú sínú ìyá rẹ̀ àwọn ọmọ ń kú ní májèsín àwọn èèyàn ń kú tí ó dàgbà lọ títí tó ló akọ fún kálukú kò ní yẹ kámẹ́sì jẹ́ ẹni tó ṣe pé a rí i pé a sùn lánàá a tún jí sáyé lónìí gẹ́gẹ́ bá a ti ṣe sùn níjẹta tá a jí sáyé lánàá gbogbo eléyìí wá ó fi jẹ́ ká wá jẹ́ pàǹtúbọ̀ mùkùn nínú àìdá ṣíṣe láì ronú nípa àtúbọ̀tán wa torí pé ẹni tó kù à òjijì ni òjijì ni kó mú yàn lọ èèyàn kù bí ẹni tó sùn bí ẹni tó sùn tó ṣe pé lẹ́yìn oorun eléyìí kò tún sí ìdìde mọ́ dídọ́ gbẹ̀ndàlùkè yàrá ẹ jẹ́ àkíyèsára gidigidi ìbàjẹ́ pọ̀ láwùjọ àìgbàgbọ́ pọ̀ láyìíká wa àwọn kèfèrí lọ jantirẹrẹ tí wọn gbọ́dọ̀ jọ lójú o kọ́ máa tẹ́rẹ̀ ẹ̀ dànù bí báwọn yẹn ṣe pọ̀ tó báyìí njẹ́ nǹkan sọ náà ni kí wọ́n wọ ná à wọ́n ti wá wọ ná tiẹ̀ ti jẹ́ bàbá lọ́ọ̀yà débìtà rẹ ni lọ́ọ̀yà kó o mójútó gbọ́ tiẹ̀ wọ́n fi tiẹ̀ lẹ̀ kọ́ láì rán ó dé pété lomi lọ rán mójútó tara tiẹ̀ bó ti ṣe ní ṣègbè mójútó tara tiẹ̀ bó ti ṣe ní ṣòfò má tán rẹ̀ dànù wọ́n ti sọ fún wa lóríṣiríṣi wọn ò lè fi òǹkàwé òǹkà láàrin ọmọ náà àtọmọ àlìjẹnà òǹkà ọmọ náà àbà ó bu àyà ó bu àyà àánú wo wá ní sedérò rẹ Allahu lọ́ba aláàánú ọ̀kan nínú àwọn àròyìn rẹ̀ ńlá tó tó di orúkọ rẹ̀ ńlá ọ̀nà Ar-Rahman ọ̀ntún ni Ar-Rahim àánú wo wá ní dérò tiẹ̀ ní lọ́ba á jẹ́ pé àánú ẹni tí ó wọ̀ ní sí ọ ìwọ náà bá kúkú fi wọ̀ ọ̀sàánú títí gbàgbé ara rẹ̀ gbogbo ètò ẹ̀kọ́ mójútó kò mójútó ètò ẹ̀kọ́ ránkọ̀rán torí ẹ má jẹ́ atanra wa dànù ẹ má jẹ́ atanra wa dànù ẹ má kíyèsí gbogbo ẹni tó fẹ́ ṣìyàn lọ́nà láyé torí pòun ti wà nù sínà gẹ́gẹ́ bí aṣetọ́ nìyẹn kò ní wù kẹ́nìkan mánà. torí pé ó ti hàn sóhun nítorí òun ṣe yìí tóun bá fi lè bá kú oríire òní jẹ́ tóun òní wá wù kẹ́yìn náà sóríire sọ ẹni tó fẹ́ sìyàn lọ́nà ẹnu wọn máa ń dùn èèyàn ọgbọ́n bíi ẹni tó fẹ́ sèèyàn àwa ní kí ìpẹ́ nínú ìsìnà tó pè wá lọ sídìí rẹ̀ ń títí tí ó fi máa sọ wípé ẹnìkan ọ̀gbọ́dọ̀ mú tèmi wí o kò sí tọ́kàn mi o ìǹsì kankan sẹ́ni kankan o mọ̀kàn pé yín ni ẹ sì dá mi lò ẹ̀yin náà sẹ́láì nílàáká o sáà pé adúrú yín ò nílàáká yín. Allahu akbar. so ìwọ ló ti yẹ kó ṣe làákàyè láti pilẹ̀ gbogbo ọgbọ́n ète tí wọ́n fi ṣìyàn lọ́nà ní bẹ lọ́dọ̀ àwọn ẹni àná. gbogbo ọ̀nà wọn sì máa ń gbà láti rí i pé àwọn kó àwọn èèyàn dà sínú sáàgọ́ àmì èèyàn lèèyàn ò ní sọ máa rìn ti máa gbẹ́sìn rẹ yé gbogbo gbà máa rìn súnmọ́ tí ti máa jọ́tun tí ò ní mọ́ ọ lọ́wọ́ nítorí tí èèbá ti gbọ́rọ̀ o kì í ṣe ìrántí ọkàn máa ń tọkàn bá sì dógùn gbogbo oríṣiríṣi ìbàjẹ́ ni ọmọ wọ bẹ̀. kàlábẹ́l rọ́ọ̀nà àlẹ́ qulubihim ma kanu yaksibun ẹsẹ̀ yìí máa bu ọkàn pátápátá tọkàn òfin ní gbọ́n tó wúlò kó fi sàǹfààní. in huwa illa rajulun iftara ala Allahi kadhiba wa ma nahnu lahu bimu'minin. ẹgbẹ́ bá ń ṣe ń ròyìn ìránṣẹ́ tó lù wá fi ránṣẹ́ wọn. wọn ní ọkùnrin yìí kò jẹ́ nǹkan kan kan ṣe ń dáadáa parọ́ mọ́ Allah ń parọ́ mọ́ Allah ẹ̀ sẹ́yìn wá gba Allah gbọ́ <laughs> abẹ́ nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ mẹ́ni tí ń parọ́ mọ́ kí lẹ́yìn ebi lẹ́yìn ẹlẹ́nu rúnrún sẹ́nu tìyín náà ló ti yẹ ká gbọ́ tìyín ló ti yẹ ká gbọ́ wa ma nahnu lahu bimu'minin wọn làwọn ò lè gbàgbọ́ o torí ń parọ́ mọ́ Allah ni ẹ̀rí yín tí ó mú wa mọ̀ pé ń parọ́ mọ́ Allah kò sí nǹkan tí kèfèrí ọ̀sọ̀ ju pé èmi màmá ń sọ̀rọ̀ sẹ́ẹ̀rì wa nù à kí bàbá alágbádá àti bàbá dóòlà bàbá tàmẹ̀dù kún ọ sọ̀rọ̀ kó pé kún ọ mẹ́rì wa ẹ̀yin ọmọ yìí ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀rí wọn ẹ̀rí wọn nù wọ́n ní ní òótọ́ wọ́n ní ní àbí wòyàn ní òótọ́ wòyàn nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta ìtàlẹ́gbẹ́ bá bà rẹ̀ <laughs> ẹ̀rí nù <laughs> ẹ̀rí nù ìwọ náà bá gbẹnu lọ àwọn màmá bàbá tó àmọ́ pé lóòótọ́ ni lóòótọ́ ni wọ́n ìṣẹ́gbẹ́ bàbá kí irú rẹ̀ ọmọ sọ fásitì bàbá ìpè kọ́ mẹ́rin wa ah, ayé ayé dàrú ayé dàrú <laughs> gbogbo ara ti wá pé ẹ̀rí ìsẹ̀gbẹ́ nìkan ọjọ́ orí nọ́mbà lásán ni ọ̀lẹ́rì ọ̀kan sọ̀rọ̀ ẹ̀dákọ̀ ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ so eléyìí túmọ̀ sí wípé bẹ́ẹ̀ ni wọn ọ̀lẹ́rì kán gbogbo sọkúsọ láyé wọn ẹlẹ́rì wọn ẹlẹ́rì omi lè sọ wípé a adúrú kí ó tún kọ́ kẹ́nìkan á sọ mẹ́rin adúlùkẹ́ ó tẹ kọ́ náà ló kó ẹ fi máa mú ẹ̀rí wa tí ọba tún yọ ẹ tún mú mi wa tí ọba tún yọ ẹ mi wa dúró kí ni adúró náà do máa dúró do lásán àbáwọn ta ni pé ọlọ́lùmọ̀ tọ̀ntàn rẹ dànù lásán lásán ah, táwọn ti sọ̀rọ̀ finance nílùú wo nílùú wo lọ̀rọ̀ ẹ ti jẹ́ finance ètò túmọ̀ ẹni tó ń ta àwọn èèyàn jẹ ọmọ kò ń ta àwọn àwọn èèyàn ní ọgbọ́n níjọ́ táwọn náà bá ti gbọ́n kọ́ ẹlẹ́tàjẹ́ ọ̀dára rẹ̀ rí torí ẹ ẹni tí ò sí lójú ọ̀nà òdodo yọ ọmọ fẹnu sátọ òdodo yọ ọmọ sọ aburú nípa òdodo yọ ọmọ fojú tẹ́ńbẹ́lú ṣùgbọ́n olúwa ló gbé òdodo ró kìí ṣe èèyàn tó bá gbé èèyàn ni ẹ̀sìn òdodo ọba ti parẹ́ àdúpẹ́ fún Allah torí ẹ̀ oníkálukú wa ẹ ká kíyè sára ẹ má fi ẹ̀sìn òdodo ẹ má fi gbà pààrọ̀ ìlànà anábọ̀ Muhammad sallallahu alayhi wa fi fi súnà ilẹ̀ dé àlòkù قال رب انصرني بما كذبون النبي هود عليه السلام اقبلوا على دار ثاني وبعد اقبل ẹni tó ń ránṣẹ́ náà ni ó pe ó pe allah ó ní rọ́ọ̀bì ìrọ̀lúwa mi rọ́ọ̀bì nínú gbogbo àdúrà tá a máa ṣe ẹ jẹ́ kí rọ́ọ̀bì yọ rọ́ọ̀bì kọ́ máa wà nínú àdúrà yìí rọ́ọ̀bà náà kọ́ máa wà nínú àdúrà yìí rọ́ọ̀bì kọ́ máa wà nínú àdúrà yìí sábàbí gbígbà àdúrà yìí ọ̀kan nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà tí wọ́n sọ wọ́n ní rọ́b òní ismullahi al-a'zam òun lórúkọ allah tó tóbi jù eléyìí tó ti pé tá a bá fi pé yóò dá wa lóhùn tá a bá fi tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ yóò fún wa. torí ẹ̀ tẹ́bá wọnú suratu ali imran máa tolú ẹlẹ́dàá sọ pé inna fi khalqi samawati wal ard wa ikhtilafi al-layli wan nahar. لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد أول ما نكوى تفسير وإن لين ربنا rọ́bànà eléyìí tó wá nínú àyà yìí lẹ́ẹ̀márùn-ún kí ló tẹ̀lé fastajaba lahum rabbuhum ní kíákíá lolúwa wa ta wọn lò kéésì máa pèpè púpè fúláwọn ará òhání ni wọ́n ń pè ọ̀sẹ́ máa pe dámdà ìlú yá dámdà ìlú yá dámdà ìlú kí ni dámdà ìlú tọ́ ń sẹ́ sólú ara ní jẹ́ dáńdà yá rí ní sàdádà bí èlò sàdádà bí èlò yá sàdádà bí èlò yá sàdádà kí ni sàdádà bí èlò sọ̀nsẹ́bọ̀ kò sí nínú orúkọ Allah torí ẹ̀ sọ́ra pamọ́lọ lórí ìṣẹ́bọ̀. máa polúwa wa pẹ̀lú orúkọ rọ́ọ̀bù àdúrà rẹ̀ gbà anabi hood ọpọlọwa rọbì tìrọlúwa mi láì fi yá òsì léde lárúbáwá rọbì ó ti túmọ̀ sí rọbì tìrọlúwa mi onsorni ramise bimakadabon nítorí jíjá mi nírọ́ tí wọ́n já mi nírọ́ pípè mí ló purọ́ tán pè mí ló purọ́ torí ọ̀rọ̀ tí wọ́n sọ irọ́ ni ńlẹ́tọ̀ọ́ sí kápẹ́ mi ni wọ́n pè lópùrọ̀ irọ́ wo mọ pa fún wa àbòsí ni ràmí ṣe lórí àbòsí wọn sí mi tí ànábì Allah tó bá fi bẹ Allah léèyàn lórí tí ànábì Nuh alárí wọn ó ṣẹ́ ìpè fún wa ìpè kárí ilé kárí òde. èyí tó bá wà lóde kò ní bọ́ ẹni tó wà nulẹ̀ òun náà ní bọ́ mọ́sẹ́nìkan kò nù wa tó fi dórí agbéléjókòó tàbá wọn làwọn ọmọ wọn bóyá wọn lè yí padà bá wọn ò ní bí nǹkan kan illa fajiran kàfàrà gbogbo ọmọ tí wọn bí náà pò kí ni gbogbo wọn jẹ ẹ wá wo ètò ànábì Hud náà sọ ìwọ olúwa ara mi ṣe fún pípè mí lókùrọ tí wọn pè mí lókùrọ bí sábàbí bá sábàbí fún tí pè mí lópùrọ́ tá pè mí lópùrọ́ a kì í pè ìránṣẹ́ Allahu lópùrọ́ ọ̀kan nínú tó jẹ́ ọ̀ràn àyàn àwọn tá a gbọ́dọ̀ pé fún wa òun ni as-sidq a gbọ́dọ̀ pè wọ́n lólódodo anábì kan òsì tó parọ́ fáwọn èèyàn rẹ̀. ya qawmi a'budu Allaha ma lakum min ilahin ghayruh irọ́ wò lọ́wọ́ àmì ẹ̀yin èèyàn mi ẹ máa sin Allahu lónìkan ẹ̀ lọ́ba mi tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí irọ́ wò lọ́wọ́ àmì eléyìí. àbáwọn òsàkúgbèkúgbè ìbẹ̀rẹ̀ òṣì tẹ̀ ń kóká tẹ̀ náà lẹ fẹ́ fi wé ẹlẹ́dàá yín. wọ́n ń bọ òsà wọ́n ń sin òsà ìwọ gán gbèrú abẹ́rẹ́ rí nǹkan mẹ́ o gbé olúwa rẹ rù fẹ́ mọ̀ pé oúnjẹ ti fi hàn kórìí àánú ló ń wà eléyìí gbàtí anabi Hud sí àdúrà bẹ olúwa ní wàrà ń ṣe sà ló máa ń Allah ẹ wà tìgbà tí anabi Ayub aleyhi salam tí wọ́n ti ń sa rẹ̀ látàrí àdánwò tó lu agbébá wọn kò sí bí ìyàwó kan tó wọn bí ò ti ṣe ṣe tó Allah bí Allah lọ́ràn yín sẹ́ olùsèyìn lánàbì kó mú nǹkan yìí kó anabi Ayub ń sọ ìkájú tẹ́ ń dà ọ́ láàmú ọdún mélòó mo fi wà láyé tí mo fi gbádùn ọwọ́ ọdún mélòó làdánwò dé ṣebí ńgbà tí ọdún àdánwò tó bá pọ̀ tó ti gbígbádùn ńlórí ló tó yẹ kí n ṣàdúà Allahu akbar ìwọ tán kà dẹ́rù bà pé kìnnìkan lè sí ọ tó ń bá ń jẹrú oúnjẹ tó ń jẹ yìí nǹkan lè sí ọ tó ti bẹ̀rẹ̀ sí ṣàdúà <laughs> láì jẹ́ pé nǹkan kì í sí ọ anabi ayub àdánwò dé bá àárẹ̀ gidi ń ṣe àdánwò ńlá ṣe èyí tó mú kí gbogbo èèyàn sápò lára rẹ̀ ìwọ́n ń sọ fún ìyàwó tí ń pè pé kó ṣàdúrà pé ọdún mélòó làdánwò ti ṣe lẹ́gbẹ̀ẹ́ ẹyẹ ọdún tí mo fi gbádùn tí wọ́n á máa kánjú ṣàdúrà àdánwò tìyàwó ló tún wá fẹ́ kùn máa tí ìyàwó ń lọ gé irun orí rẹ̀ tí ń fi ń gbóúnjẹ wá eléyìí lọ́wọ́ amúká nàbí ayub kọ́ abẹ́ Allah rọ́bì ẹni mẹsàn-án dọ́r rọ́bì lónà pọ̀lùwà ìwọ́lúwa mi ìnira sẹ́mi lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lúwa dáhùn ẹ má fi àdúrà nàbí ìwé tiyín o àdúrà àwọn nàbí Allah kìí ṣe bí àdúrà wa kúrú ntù tiwa náà ń gbà o àmọ́ kìí ṣe bí tàwọn ànábì Allah torí ẹ̀. anabi Hud aleyhi salam ẹgbẹ́ adúlá adúlá kúkúrú à olúwa anabi Allah lọ tí wọ́n jókòó tó sàdúrà bí wákàtí mẹ́wàá yàrá ọkọ̀ tí mo fẹ́ kọ́ ọ́ra kú kì í ṣe sọkínsọ ọkọ̀ tó <laughs> so gbogbo àwọn àdúrà kan tó ṣe pé wọ́n ó jókòó pẹ́ńbẹ̀ ni surni qala amma qalilin la yusbihunna nadimin olúwa ni láìpẹ́ wọ́n jí kábàámà láìpẹ́ wọ́n jí kábàámà lẹ́sẹ̀kẹsẹ̀ lolúwa dáhùn torí ẹ̀ àwọn ànábì Allah nítorí yẹ wọn náà nù ẹni tó lu wa rán káwa pé òun náà ṣàdúrà yọ máa retí yọ máa retí yọ máa retí ànábì ó retí kò ní bara jẹ́ ànábì ó retí kò sì ní sọ̀rọ̀ burúkú àdúrà rẹ̀ ó padà gbà ṣùgbọ́n lóa a máa dé wọn ládé gbígbàdúrà ní kọ̀pẹ́ kó dènà olùwà ni láìpẹ́ yìí wọ́n jí sáyé lẹ́ni tí ń kábàámà tọ́ asbaha. ọ̀dà gẹ́gẹ́ bíi sọ́ọ̀rà bàtà nínú àwọn kánà wa akhawatuha tó bẹ́ẹ̀ ni tọ́ wa ń bì yẹn ni pé ní kò pẹ́ kó jìnnà wọ́n padà kábàámà ẹ àbámọ̀ oríṣi méjì lọ́wọ́ àjàmà àbámọ̀ tó ṣe pé àtúnṣe lẹ́yìn ẹ̀. àbámọ̀ dákùnṣe òṣèṣe lẹ́yìn rẹ̀ àbámọ̀ alákọ̀ọ́kọ́ bíyàn bá kóru rẹ̀ àmì oríire ni mo kábàámọ̀ lórí tí mo ṣe ayé àti ṣàtúnṣe wà irú ètò àmọ́ ṣe lójoojúmọ́ tá à ń bá ń túbá ọ kábàámọ̀ lórí tó ti ṣe síwájú ó sì ní pinnu kó tún ní padà sídìí ẹ̀mọ́ ó sì jáwọ́ díẹ̀ àbámọ̀ eléyìí ṣàtúnṣe òṣèṣe lẹ́yìn ẹ̀ òun náà ní tàbámà ẹni tó kú lórí ìranù àti rẹ́gbẹ̀ lẹ́yìn ikú àbámà yẹn ò wúlò níjọ́ gbẹ̀ǹde àbámà yẹn ò wúlò kákíyè sára o fa akhadathum as-sayhatu bil haqq ìgbérara ìgbérara pẹ̀lú òdodo lolúwa fi pa wọn ìgbè ìdè kò sí fọwọ́ dití fún kí lọ fẹ́ fi sétí tó ní gbọ́ ti gbé rárá lóluwà fi pa wọn rùn kí lóluwà ò lè fi pa yẹn rún gan à olúwa dákun ṣàánú wa ni gbogbo tó ń tẹ̀lé kókó kásásà olúwa fẹ́ mọ̀ ni tó bá fẹ́ mọ̀ yàmùyàmù tóbi yàmùyàmù yóò gbé èèyàn èèyàn ka èèyàn ragadu ragadu yóò gbé tubu yakata gbígbà tí èso wàláhì igbe rárá pẹ̀lú àfi pa gbogbo wọn faja'alnahum ghutha'an ọsọ gbogbo wọn dẹni tó kú kalẹ̀ bọ̀rọ̀ bọ̀rọ̀ gidi bí àgbàrá òjò tí ò wúlò bẹ́ẹ̀ ni gbogbo wọn dà fabu'dan lil qawmi adh-dhalimin síọ̀ fún àwọn alábòsí ṣíọ̀ fún àwọn alábòsí agbé wọn jìnnà wọn jámọ̀ kankan nítorí pé ọ̀sẹ̀bọ ni wọn ọ̀sẹ̀bọ gangan lálábòsí sẹ́mi pé káfíń kásáyè tí ọ̀tọ̀ sí ni wọ́n ń pè ní àbòsí Allahu la yakun máa sìn wọ́n ń sìn kámi lẹ́yìn rẹ̀ fáwọn zalimun ilé ìjọba ilé ìjọba ìtajà olónìí eléyìí túmọ̀ sí wípé ẹ̀kọ́ ńlá ń bẹ o nínú àwọn àtàn eléyìí tí alukurani fún wa torí gbogbo ní tí alukurani sọ fún wa nípa rẹ̀ kò lè jẹ́ nǹkan kan àyàfi òdodo òdodo tó lè bá pàdé ń bomi àfihàn alukurani alukur'an lọ́ọ́ máa fi ṣèdájọ́ lórí gbogbo bí yóò tó bá tún ti bá ọ̀rọ̀ kan pàdé ó gbé ọ̀rọ̀ wọn abá alukur'an nìyẹn alukurani ọwọ adájọ́ lórí ɛ yéésù pé alukurani lọọ ma lọ gbé bákìn torí pé léyìí lọ́rọ̀ lu Ẹlẹ́dàá wa tó òdodo tó sì jẹ́ ikpe ìjẹ́ òdodo rẹ̀ ó gbangba kò ní àbùlà nínú ẹ̀kọ́ tó rí kọ́ńbẹ̀ máa ibi tó nínú àkọ́tà àríkọ́ lónìí òun náà ni pé àwọn ẹni tí bá ń ṣàlàyé ẹ̀sùn òdodo fún wa ká má fi gbígbọ́ sa láì gbọ́ ká má kàn gbọ́ lásán láì jẹ́ pá gbà ká gbà ká máa mú lò torí pé tí ọba ti gbọ́ ó ti kú ònípò ẹni tí ò gbọ́ gbígbọ́ rẹ̀ láì lò ọ̀ràn ni fún ọlọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù torí wọ́n fi ọ léèrè pé ọgbọ́n kí ló dé tó tẹ̀lé kí ló dé tó mú lò tó ń bá ń gbé ọ̀rọ̀ òdodo tó gbọ́ tó ń yiri rẹ̀ wò tó ń ṣe hàn hùn hmm, ẹ́ ara rẹ̀ ló ń ṣe ara rẹ̀ ló ń ṣe wọn náà padà yí má lọ́wọ́ torí pé ẹni tí ó sọ ti sọ olúwa ẹlẹ́dàá wa nítorí fẹ́ múlò ń bẹ̀ ó ti tẹ̀ wọ́n sọ fún àbúrò sọ fún ọ nígbà tó gbọ́ kí ló mú ọmọ tẹ̀lé tó bá yẹ pé ẹni tí ń sọ ọba sọ ibi tó náà ti wọ ga o kí ló dé tí wọ́n máa tọ́ ṣàlàyé fún wa torí ẹ àìgbọ́ òsì má àìmá ti bùṣe ẹ̀mẹ́jẹ̀ ayá bíi àwọn kẹtẹ̀rí àkọ́kọ́ tí wọ́n wá sọ̀rọ̀ Allah fún wa wọ́n máa wá láti ba ẹni tí ń sọ̀rọ̀ Allah fún wa jẹ́ káwọn èèyàn yòókù ọmọ bá gbọ́rọ̀ rẹ̀ tí wọ́n máa wá láti bá ń tọ́ wá sọ fún wọn lọ́rọ̀ Allahu jẹ́ kí wọ́n lè bá a pé ń parọ́ mọ́ Allahu ni káwọn èèyàn má bàa tẹ̀lé àwọn èèyàn ọ̀sá láì máa ṣe bẹ́ẹ̀ náà lákòókò tiwa náà ní ìsìn ṣùgbọ́n gbogbo tí wọ́n ń ṣe Olúwa ti tú àṣírí wọn fún wa kò yẹ kó jẹ́ nǹkan bàbàrà lójú rẹ ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ tí ò nítumọ̀ ọ̀rọ̀ ẹni tó ti sìn náà tó fẹ́ sí gbogbo èèyàn yókù lọ́nà ni kọyẹ kọ kakún níṣẹ lọyẹ kí wọ́n jẹ́ ni tí wọ́n máa ṣiṣẹ́ tọ kọ máa fi yẹ ni tí wọ́n bá mà bí asini lọ́nà làwọn eléyìí wọ́n fẹ́ bẹsìn òdodo jẹ́ ni ọ̀rọ̀ àlàyé ẹ̀sìn òdodo tá ń ṣe fún wa ni wọ́n fẹ́ ká gbọ́ tí wọ́n fi tí wọ́n fi tí wọ́n fi ń jàporó tí wọ́n fi ń pariwo ẹnu tí ẹ bá ti jẹ́ kí ẹni tí wọ́n mọ̀ ọ́ mà òkùtọ ọba ṣe bàjẹ́ tó fẹ́ wú ẹ̀sìn Allah tí wọ́n mọ̀ parọ lòún fẹ́ wó olú ẹlẹ́dàá kọmẹsì wa lọ́nà. دا قطب في الثواني للول الإسلام سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك انت باني بيرك من باو kan ní mi ń gbọ́ mi ń gbọ́ ń tó ń sọ. rárá rárá mùsùlùmí ni wọ́n ń bá wí ìbéèrè tí ò ní tùmọ̀ nìyẹn náà wọ́n ń sọ̀rọ̀ Lailatul Qadr ó ti ṣe wá kó kèfèrí sínú wọ́n ń sọ̀rọ̀ Lailatul Qadr ó ti ṣe kó kèfèrí sínú Lailatul Qadr lọ́nlọ́n ṣebí wọ́n ń sọ fún wa pé lọ́jọ́ júmọ̀ àkókò kan àtolú máa ń gbàdúrà débi ti kèfèrí ni ó ṣe jẹ́ pọ́lá tá ń gbé fún mùsùlùmí wọ́n gbé fún kèfèrí bóun náà láyé ti wá rí bá tó máa ń sọ̀rọ̀ arahman tẹ́bi ti bá wọn. naam maaleykum salaam. wọn àdéhùn méjèèjì ń sọ̀rọ̀ nípa kámasẹ mọ́sálásí kámasẹ lọ́sọ̀ kámasẹ mọ́sálásí lọ́sọ̀ kò sínú kẹtẹ́sìn Islam tó fi kọ́ wa ṣùgbọ́n lónìí gbogbo mọ́sálásí láti tó ń ṣe lọ́sọ̀ kọ́dà wọ́n tún máa fi ṣe fòkè síra wọn eléyìí táwọn fi tọ́ka sí nínú àdìsí yẹn pé gbẹ̀ndàlùkìyàmù ní dé títí táwọn èèyàn fi máa jẹ́ pé wọ́n ń ṣe fòkè síra wọn lórí ọ̀rọ̀ mọ́sálásí mẹsàlásì tìyẹn ọ̀dà tó ti wa mẹsàlásì ti wa á ni wọ́n dírẹ́sì ẹ̀ pa ju tìyẹn lọ tó gbogbo eléyìí nínú àpẹẹrẹ pé gbẹ̀ndà òkè yá màá tó Islam kò fara mọ́ ìtàn àbí sọ yìí pé wọn pa mí láṣẹ ìtẹ̀síyédè mẹsàájì àwọn olùmọ̀túnmọ̀ rẹ̀ sí pé wọn pa mí láṣẹ pẹ̀lú pé kí n máa kún mẹsàlásì lọ́dà mẹsàlásì wò láwọn kọ́ lónìí tá a kún lọ́dà tó gbogbo eléyìí à Allah kò ọ̀daràn gbogbo tí wàá yẹpẹrẹ ni o tọba ń rìn wàá gẹ̀ẹ́tì rẹ̀ tọba ń rìn ilé ayé wàá gẹ̀ẹ́tì lẹ́yìn ìjọba ti tẹ̀ tán. Maaleykum salaam. ńgbà bá parí ìdáhùn kó ṣe ẹ̀tìkáàfù náà torí pé kò síbò ṣe ṣe ẹ̀tìkáàfù tó ní máa kàwé rẹ̀ alukurani wọn sì ní kọ́ máa kà commercial cars báwo Quran ní science and technology náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك